tẹ́ ẹ̀ bá lè sọ yí pé ẹ sọ̀pọ́ọ̀tì yorùbá tiwa àwọn tí wọ́n jí haúsá gan tí wọ́n ṣe yorùbá wọ́n sọ̀pọ́ọ̀tì rẹ̀. ìzásí tàtọ́ àtà. bẹ́ẹ̀ sì ni tí yorùbá ò bá bọ́ síbẹ̀ sábẹ̀ kí wọ́n ẹsẹ̀ ń jí wa gbé lójú títì ni ó padà máa wọlú yàrá bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ lọ gbé wa nu mọ́sálásí. illallah. téèyàn máa ń travel nísìnyí tó bá ti lè wà ní express tímọ́tò rẹ tó bá fi lè wó kọ́ báyìí tó ti paná báyìí tọ́tún stáàtì ẹ̀ tí ò stáàtì ọ̀rọ̀ àfilẹ̀ kọ́ ọmọ ọ lọ. kò lè lè fa kiri ìsásí tàtọ́ àtà kìsà áhùn. ìjọba tá a wà yìí ni ìjọba tí wọ́n ti ń jiyàn gbé ọmọ Yorùbá ò lè débẹ̀ òun kó wá débẹ̀ kó mọ̀ mójútó à ń jí rẹ nígbè yìí ọwọ́ lọ ní dìgbò fún wọ́n dìgbò fún o èmi ò rí Tinubu rí o gbóhùn àwọn afá àwọn ti fún wọn ló wà láyìn rírí ìrírí láyé. wọn ní.